lèmáàmù lèmáàmù lèmáàmù lèmáàmù means imam lèmáàmù means imam mo mọ̀ lèmáàmù kan ní àdúgbò wa mo mọ lẹ́máàmù kan ní àdúgbò wa